ربيعة بن مالك الأسلمي رضي الله عنه قال قال لي النبي صلى الله عليه وسلم سل فقلت أسألك مرافقتك في الجنة فقال أو غير ذلك فقلت هو ذاك قال فأعني على نفسك بكثرة السجود رواه مسلم وعن ابن عمر رضي الله عنهما قال حفظت من النبي صلى الله عليه وآله وسلم عشر ركعات ركعتين قبل الظهر وركعتين بعدها وركعتين بعد المغرب في بيته وركعتين بعد العشاء في بيته وركعتين قبل الصبح متفق عليه وفي رواية لهما وركعتين بعد الجمعة في بيته وأن عائشة رضي الله عنها ولمسلم كان إذا طلع الفجر لا يصلي إلا ركعتين خفيفتين وعن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وآله وسلم كان لا يدع أربعا قبل الظهر وركعتين قبل الغداء رواه البخاري وعنها رضي الله عنها قالت لم يكن النبي صلى الله عليه وآله وسلم على شيء من النوافل أشد تعاهدا منه على ركعتي الفجر متفق عليه ولمسلم ركعتا الفجر خير من الدنيا وما فيها وعن أم حبيبة أم المؤمنين رضي الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى اثنتي عشرة ركعة في يوم في يومه وليلته بني له بهن بيت في الجنة رواه مسلم وفي رواية تطوعة وللترمذي نحوه وزاد أربعا قبل الظهر وركعتين بعدها وركعتين بعد المغرب وركعتين بعد العشاء وركعتين قبل صلاة الفجر ولو خمسة عنها من حافظ على أربعين قبل الظهر وأربعين بعدها حرمه الله تعالى على النار nígbà tí ọgbọ́n ìtura ti ṣàlàyé fún أو السجود àwọn àṣojú àti èyí tó wà kharij as-salat wọ́n ṣàlàyé sujudu as-salat kótó di kó wọ́n ṣàlàyé sujudu sahw wọ́n tún wọ́n ṣàlàyé sujudu tilawa kótó wọ́n di kó wọ́n ṣàlàyé sujudu shukr lẹ́yìn gbogbo àwọn orí kan lẹ́yìn báyìí afẹ́wà bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún wa nípa salatu tatawwu salatu tatawwu ọ̀nà ni an-nawafil àwọn àlékún ọ̀sọ̀làwàd tí wọ́n kì í ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n tí wọ́n jẹ́ àtìgbàládá. wọ̀tọ̀lọ́tò tọ́tọ̀ wọ̀ ọ́ pàtàkì púpọ̀ pé kí mùsùlùmí kó mójútó wọn nítorí wípé tó bá dúdú ògbìn náà kì í àná ẹbí sọ wá nínú àwọn àhàdé eléyìí tí alimami Tirmidhi àti àwọn míì tí wọ́n gbé jáde ànábìwọ̀n tó lọ́wọ́ àríyànjú

gbogbo sẹ́yìn tí ìjọba gbé wa kò ní jẹ́ tó dára. ó wá wá nínú àbí ìwé ìmáàmù pẹ̀lú sí yẹn. ìgbé ọlọ́wọ́ bá ń sọ fún mẹ́láìkà bí ẹyẹ ẹ̀tọ́ láti ẹrù mi rẹ̀. títọ́ láti rẹ̀ bá pé ọlọ́wọ́ á ní ẹrù wò. tó láwọn ọ̀ṣọ̀lọ́wọ́ ti nà wá pè. lọ́wọ́ lọ́dí àwọn ọ̀ṣọ̀lọ́wọ́ ti nà wá pè. ọlọ́wọ́ nítorí kó lè ba àwọn náà lọ. bẹ́ẹ̀ tó tó wá nínú àdìsí kan láti ọ̀dọ̀ àìsàn ọ̀gbìn lọ àìhá bàdé ń sọ fáwọn èèyàn nípa bóòlù àdébùsùn bá àti lọ́mọ ń kírun lóru bóòlù mọ́ ń kírun lóru. apá kan nínú àwọn tó wá gbọ́rọ̀ náà wọ̀ pé à ah, lánàá bí ni tó táwọn ti mójútó ọ̀sọ̀rọ̀ wá ti mọ̀ fúrúbọ̀ ó ti tó àwọn ta ọ̀ ní àìsàn ọ̀gbìn lọ àìhá ànábì sọ̀rọ̀ wá àdó sẹ́lẹ̀ ọlọ́run ti pàtó orí tó síwájú àti tó gbọ́ ẹ̀kọ́ nínú ẹ̀sẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo tún táwọn ọ̀nà wá fẹ̀ bó wàá lẹ̀ garanti wò làwa ni ṣe láti pa àwọn súnà yẹn fọlọ́dúnkọ̀ ti pa ìlànà ànábì sọ̀rọ̀ wá àdó sẹ́lẹ̀ ẹ̀tún pàtì ní lórí rẹ̀ láti kọ́kọ́ wọ̀ ọ́ pàtàkì ṣé gbìyànjú gbìyànjú láti mọ̀ nípa wọn kó sì sagbára láti rí fún ọmọ ojútùú. àdìsí alákòókò طبعا النوافل هم مطلق في الإسلام نوافل واحد إذا مطلقة في الميتة في الصلوات المفروضة في كتابة بك خلوش نوافل سوى إذا نوافل مقيدة في الصلوات المفروضة أما نوافل واحد تسيك أصوك أما صلوات المفروضة لهم بيا كتوكي نوانا يكلاكيني أبلاي نوانا يكلاكيني àwọn eléyàn máa ń pè wọn asunanu arọwàtì bákan náà àwọn àwọn akéwì kan wà tó ṣe pé àwọn jẹ muqayyadatun bil asbab àwọn àwọn akéwì tó ṣe pé àsùnwọ̀n rọ àwọn sábà tó tó bí wọn kẹbi tàbí tahiyatul mẹ́tẹ́ kẹbi sọlá salatul janaza kẹbi sọlá tó istisqa kẹbi sọlá salatul kusuf kẹbi sọlá tó eid gẹ́gẹ́ bíi صلاة النافلة أبي ركعتا الطواف أتبع بينه لا أنا واقف في سبب يعني وقال أنا واقف nínú fúk nígbà tí wọn sọ pé báàbù sọlẹ tọtọ wà gbogbo ẹtì wọ rẹ fatima nígbà wọn ti kọ́ àwọn àdéhùn jọ èyí tó pọ̀ jù nínú wọn àwọn náà tu àwọn àdéhùn wọn tàbí bẹ́ńtọ̀kìyà. gẹ́gẹ́ ṣe tó bẹ́ẹ̀ ni wọ́n tu àwọn àdé kórókóró bá àwọn wa lọ́rùn láti máa mú màní mọ́ ẹ̀. àdìsí alákòókò alákòókò dọ̀tà tó jẹ́ rọ̀bíà ọmọ malik alẹ́sìlẹ̀mí rọ̀bíà wà bọ̀ọ́nì. ó ń bẹ nínú àwọn aláìní àwọn sàbẹ̀ àwọn ẹni tí ń gbé nu mọ́tíláṣí ànábì sọ̀rọ̀ bá àríwá àlè sẹ́lẹ̀ wọ́n gbé ní ahlẹ̀ sọ́fà wọ́n gbé bẹ̀ pẹ̀lú àwọn àbúrò rẹ̀ rọ̀ rọ̀bíà wà bọ̀ọ́nì. ó sì jẹ́ ọ̀kan nínú àwọn tó jẹ́ olùṣiṣẹ́ sin ànábì sallallahu alaihi wasallam bí ìránṣẹ́ bí ọmọ ọ̀rọ̀ ìní máa ti fáwọn sallallahu alaihi wasallam láti ọdún tó pẹ́ ìní ti ń bá ló ti ń bẹ nínú àwọn tàbí ànábì sallallahu alaihi wasallam ànábì bẹ ní ànábì bẹ lórí ìrìn àjò alákùnrin máa bẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam alájẹ bíi Anas ibn Malik radiyallahu anhu ọkùnrin yẹn kú ní ọdún kẹtàlélọ́gọ́ta lẹ́yìn ìdíjọ́ ànábì sallallahu alaihi wasallam wọn máa ń pè ní Abu Firas ó ní ànábì sọlá ìṣúná sọ fún mi pé sálì tọrọ tọrọ tó bá fẹ́ eléyìí túmọ̀ sí pé ńgbà sẹ́ni kan máa ń bẹ pẹ̀lú èèyàn tó sì jẹ́ ni tó jẹ́ pé ó ní ikhlas pẹ̀lú èèyàn ó wà tẹ̀sí à kìí ṣe alábòsí kìí sì ṣe ọ̀dàlẹ̀ tó ṣíṣe dáadáa kéèyàn ẹ kéèyàn ọmọ kéèyàn ọmọ wọnà láti fi dáadáa san dáadáa yẹn àyàfi téèyàn náà bá ya àbára mórí jẹ téèyàn bá ya àbára mórí jẹ ẹ yẹ kí wọn ọmọ wọnà láti fi dáadáa sẹni tó ṣe dáadáa tó ọmọ wọnà láti sàǹfààní sẹni tó jẹ pé ń bẹ pẹ̀lú rẹ tòṣùwọ́n jẹ́ sẹ́yìn bá ti jẹ́ ẹni tó jẹ́ pé kìí fi dáadáa fi pàdé dáadáa àìdá ló máa ń ti sẹ́ni tó ṣe dáadáa sí irú àwọn ẹni yẹn wọn ní lẹ́ni lẹ́gbẹ̀ẹ́ tẹ̀kọ́ ńlá lànà sọ̀rọ̀ wá àṣùnà kọ̀ wá. ọ̀kan nínú àwọn sábẹ́ tó súnmọ́ ànábì kan tí ànábì máa rí ránṣẹ́ ànábì wá ní tọrọ ń máa fẹ́. wọ́n ní asálùkọ́ mọ́ra ọkọ̀ kọ́tàkọ́ fi jẹ́ náà níta máa ń sọ̀rọ̀ ni kí n máa bẹ pẹ̀lú rẹ nínú àlọ́ kí n má jìnà sí ọ kí n jẹ́ alábàárìn rẹ alábàágbé rẹ alábàájókòó rẹ alábẹ pẹ̀lú rẹ nínú àlùjànnà nǹkan á gbé kí wọn ló gé e? kí mi ò gé e? kí mi ò gé mi e? ẹ ọgbà nàbí ọsọlọ àdìsọlọ yìí tó ga jù nínú àlùjáná ni ọwà Ọlọ́run wa ni kọ ọbẹ pẹ̀lú ànábì à kí ló ń tó wá ẹ sì mọ kí ló bá dábàá pé o ṣe ọmọ ọ̀dọ̀ títí tó fi kú o tún lọ sọmọ ọ̀dọ̀ kò sí sọmọ ọ̀dọ̀ inú gbàdúrà tẹ́lẹ̀ yìí àwọn olùmọ̀ni ó túmọ̀ sí wípé àwọn sábẹ́ wọn mú ọlọ́ọ̀gá ìmánì ti pọ̀ lára ìlú ọ̀pá ló fi jẹ́ pé áńtẹ̀rù máa ń lọ́wọ́ ìhàlẹ́ máa fi dúnìá áńtẹ̀rù máa àádọ́rù lọ́ọ̀hùn lẹ́rìbẹ́rì ìfẹ̀ àkírọ̀ àlẹ́ máa fi dúnìá nítorí wọn pèsè kalẹ̀ ní àwọn ẹrú rẹ̀ lọ́la àgbéyàmà lálùjẹ́nà làwọn fún lọ́la lórí ti bẹ̀rẹ̀ ayé. ṣùgbọ́n nígbà tí má ní ilẹ̀ lọ́kàn àwọn èèyàn ẹ̀rí pa ayé ni wọ́n fálà púpọ̀ ìdí inú tó fi jẹ́ pé èèyàn mélòó lẹ́rí tí ń gbárùkù èèyàn mélòó lẹ́rí kọ́tà ọmọ nípa èèyàn mélòó ń gbọ́ nípa ẹ̀sìn tó débi wípé à ń jókòó léra ń tan à ń ra wa pé ẹnìkan ayé ló ń pè ti pọ̀ tó ń sọ́kù lera owó kódà fún ọ̀gbẹ́ ẹ̀rí mú mi kéèké ni ń gbọ́ wọ́n gbọ́ kọ́lọ̀ lọ́ọ̀ kọ́lọ̀ rọ̀ dúró ẹ́ kọ́lẹ̀ tó àwọn àpèsè náà máa pé jọ síbà àwọn tó bá gbọ́ bàkẹ́mísírì tí ọ máa àbẹ́rẹ́ bẹ́ẹ̀ gbogbo ọlù wọn lóde ni ẹ wàá bí ni wọ́n ń gbọ́ ti àbí èsì rọlá wọ́lọ́ àìrọlá sàn torí pé wọ́n ní sùn ìyàtọ̀ tó kọ̀ wà lóde sáfùkẹ̀ wà ló tún wà ló. kọ́lá tí spíkà máa ń gbé ọ̀rọ̀ wá sóde òun láǹfààní àti bọ̀dá ẹni tó tún sọ̀rọ̀ ń tún kọ̀ sójú bọ́ọ̀ kí ni ọ̀rọ̀ kò ló méjì ju kọ́ra ńgbà tó ti sọ fún ọ̀nà alukọ̀ ní ìtàn lọ gbọ́dọ̀ àlẹ́gbẹ́ ẹ̀kọ́ ṣé alukọ̀ ojoojúmọ́ yẹn náà sí wọn yàtí bọ́ ẹ̀ yẹ sàn sí bọ́ pé wọ́n lọ mà torí wọn pé wọ́n mẹ̀ wọ́n yẹ dígbà wẹ́rẹ́ rí kan mẹ̀ ṣé yẹn máa di di kíni tó fi dẹni tó fi dísẹ́ ẹ̀jẹ̀ àtàrà wàtàrí kọ́ náà tó bá yẹ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló ní chance láti gbé pẹ̀lú anabi sọlá àdúgbò nàbà sànàbí wa sọ fún ọ pé tọrọ anabi nípa àgbẹ̀bí tí ó kàn lásán tí ó tẹ̀ máa tó ń náà nígbè ìtọrọ tó máa tó kí lẹ́yìn bá tọ̀ láàrin sọlọ ẹ bá yẹ fáìlì àdúrà yín wò ẹ rí i pé àlùjẹ́ nà máa wá gbẹ̀yìn sáà wà lẹ́la àlùjáná yọ wà gbẹ̀yìn ẹ ẹ nípa eh, àlùjáná láyé làwọn kọ sí náà tó fà á torí ẹ olùmọ̀ẹ́ni eléyìí tó ka sí pé ìmọ̀ẹ́nì ń bẹ lára tàbí gidigidi ó sì jọ́ pẹ̀lú ẹni tó fún ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó pèsè kalẹ̀ ní àwọn ẹrú rẹ̀ lálùjáná lọ́la lórí ìtọ́nà fẹsẹ̀ kẹwàá láyé ẹ má gbàgbé o kí kó ti délé ayé o nínú àwọn ahlu sufa lọ́wà àwọn tí wọn ò ní rárá ti ń gbénu mọ́sálásí ànábì sọ̀rọ̀ àti sọ̀rọ̀ wọn ò tẹ̀ nílé mọ́sálásí nílé wọn. kò pé ìwé náà bẹ́ẹ̀ lọ́n ká tẹ̀ nílé láti sáńkì yóò bá mu abẹ́rẹ́ ní àlùjànnà torí pé ilé ayé tẹ́lẹ̀ náà ilé arìnrìn ni arìnrìn kan ò sí àbíkẹ́ ẹ̀rí pẹ̀lú báàgì rẹ̀ lẹ́yìn tí ó gbé kọrùn arìnrìn àjò kì í jókòó kọ́ náà tẹ̀ tó bá ti yá ọ̀yá náà ilé àjòjì láwọ̀ àjòjì kẹ́ńtì wọ̀ lónìí kọ́mọ ti bí ọmọ lù yọmọ ẹwù tí ẹwù wo yọ láìpì yẹn gánà máa gbó gánà ti tóbi jù fún ọ̀rá kékeré òun ló pẹ̀lú ìjọba lọ́yà ọ̀yà náà torí ẹ̀ àlùjànnà lòun tọrọ anabi wa ni àwọn rí rẹ̀ dàrí subhanahu ìyẹn ni pé ìyẹn rí lọkùnrin kan anabi fẹ́ sí láǹfààní kan onítò tún fẹ́ nǹkan mi yàtọ̀ sálì dáná subhanallah tó o tún fẹ́ nǹkan mi yàtọ̀ ẹ̀wọ̀n kẹ́yìn à ẹ̀yọ̀ kọ́kọ́rọ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ náà tó máa tó bá bẹ̀rẹ̀ sí kàkà ó tó mẹ́lẹ̀ yẹ ẹ̀yọ̀ kan lọ sọ̀rọ̀ anabi wa tó o tún nǹkan mi lẹ́yìn rẹ̀ sọ̀kúl mo ní kó wọ́n dáa. ọ̀wọ́ eléyìí náà subhan ọ̀wọ́ <laughs> alùjẹ́nà ọ̀kọ́jà gbogbo torí tí ọba ti rò gbogbo nǹkan lórí tí ọba pàdánù gbogbo nǹkan lórí tó mo ní ọwọ́ alùjẹ́nà náà ni ala nafsika bi kathrati sujud na bá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́ pé ràn lórí ara pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àforíkalẹ̀ fọlọ́ ràn mí lọ́wọ́ lórí ara rẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àforíkalẹ̀ fọlọ́ ìmá mùsùlùmí ló bá wa. eléyìí jẹ́ àpèjúwe kan nínú àwọn àpèjúwe àwọn dáná bisimilá àtúlẹ̀ tó pè ní sábàbí tó lè gbé àwọn àjọyọ̀ ẹ̀rí pẹ́ lómi yọ wà nínú mọ̀tòmọ́tò gbogbo àwọn ọ̀ràn yẹn tó bá náà fi láti máa wà lẹ́nu àwọn àjọyọ̀ tó bá kó dòdò lọ sọ̀rọ̀ eléyìí wọ́n sì fẹ́ràn pé kí wọ́n ké àwọn àwọn àpèjá yọ wà lọ. àdéhùn tọ́ka sí àwọn àpèjá kì í sọ̀rọ̀ àyàn torí pé ọ̀ràn yẹn tú láti náà ní kò kì. ṣùgbọ́n àlékún lórí àwọn mọ̀kòròbọ́ọ̀tì yẹn tó máa ń kí àwọn àwọn àpèjá lọ́pọ̀lọpọ̀ òní ìdí ọ̀ràn yẹn wọ́n ní kọ́ pé à ń ní àlọ́ lọ́síkà bífẹ́rẹ́ mọ̀kòròbọ́ọ̀tì bọ́ọ̀ bá ṣe léyìn kó lè jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ náà ṣe léyìn lọ́tọ̀ kàtí pé náà ni wọn kókó mójútó àwọn ìṣòro bá àdúgbò náà ti ràn mí lọ́wọ́ lórí ara rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ oríkàlẹ̀ kọ́lọ̀ láti fi hàn wáyé pé ẹni tó lọ́wọ́ bá kó àlùjáná mà yọ wọ àlùjáná ṣùgbọ́n àlùjáná ó ní sábàbí sábàbí rẹ̀ ń ká sí náà tó di pé ẹ̀sìn tá a bá ṣe kò tó láti dágbé wa wà àlùjáná ṣùgbọ́n sábàbí gbọ́dọ̀ wà ọ̀nà ìṣe títẹ̀lé tọ́lọ̀ jíjìnà tó ń tọ́lọ̀ wà sí òfin torí ẹ ẹ rí i pé sàábẹ mi ò ń tọrọ bí ẹ ẹ bá ń bẹ lọ kí wọn ọjọ́ kan nínú wọn ó ti dọkan nù kánú wọn yọ ẹ bẹ ń sọ fún tani rọkàṣà ìbùnúmẹsà kíkọ kan nínú wọn ní ọ màdìjánà ní ọ ìtẹ nídìí kí wọn tẹsẹ bá bẹ lọ sòṣùgbọ́n lẹ́yìn wọ́n sọ pé ràn mí lọ́wọ́ lórí ara rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ orí kan ẹ̀kọ́ lélẹ́yìn yàtọ̀ sí ti rọ̀ káṣà yẹn pé èmi náà fẹ́ dọ̀mọ àlùjáná kẹ́nìkan wà ló mọ jẹ́ ń sáwọn àwọ̀ kẹ́nìkan sọ fún ọbẹ̀ lónìí tuntun bẹ́ẹ̀ o wà á ṣe ń táwọn eléyìí ń ṣe ìmọ̀ náà ti wà àlùjáná láì sòsòrò láì sí sòṣùpé lè yẹ kọ́ ńlá bẹ́ẹ̀ fún gbogbo wa àwọn náà fẹ́ wà àlùjáná ẹjẹ́ pé nǹkan tá ṣe tá fi rà àlùjáná wọ̀ ó bá dúró la òkè yàn nínú rẹ̀ ní ká ni ká máa kí àwọn náà tàbá ti láwọn anáfíà lọ́pọ̀lọpọ̀ àti pé ọ̀nà àti wà lọ́jọ́ náà. lẹ́yìn rẹ̀ á rí i pé kíkí náfíà yóò ti sábà bí káwà lọ́jọ́ náà. sílẹ̀ ìbá rí bẹ́ẹ̀ àwa sì ti mà pé náfíà kan ò sí fẹ́ni sí ìkí ọ̀ràn kò sí náfíà fẹ́ni sí ìkí ọ̀ràn òkì wọn ti náà fi bá tuntun bá bí kan onífọwọ́gbọ́n ọlọ́fẹ́ wà lùdánù pẹ̀lú ànábì wọn ni kọ́ máa kí náà fìlà náà fìlà báwo tó o bá kí ọ̀ràn yẹn ètí kò sí lè ní náà fìlà má tọkọrọ bẹ ilé yẹ àbúdé ibi ṣẹ̀yìn àhàbò ilé yẹ mímọ tọrọ tó wà lé wọlé ayélujára àbúdé yẹ tọkọrọ bẹ ilé yẹ mímọ wà fi hàtà òṣìbà ẹlú ọwọ àti súnmẹ́mi ọlọ́run pẹ̀lú kankan tí mo nífẹ̀ẹ́ ti tó kó mójútó tí mo fi lọ́ràn yẹn lórí. tó máa ń fẹ́ láti súnmọ́ lọ́dọ̀ bẹ́ẹ̀ ni tí ọlọ́mọ fún àwọn ẹrú rẹ̀ lọ́la ìyá àmàgbà ọ̀fẹ́ wà lẹ́nà àkọ́kọ́ ń tọ́ gbọ́dọ̀ kọ́kọ́ mójútó lọ́ràn yẹn o mójútó ọ̀ràn yẹn wọ́n á lọ yan náfìlà ó sera rẹ̀ nù bí ẹni tó sọ pé rákà mi ló lẹ́yìn kí lójúmọ́ wọ́n ní rákà mẹ́tàdínlógún ẹ̀rí gbọ́mọ́ ọgọ́rùn-ún rákà gbogbo òru lọ́kà o lè jẹ́ mùsùlùmí torí láwọn gánà tẹ̀lé nàfílà sí àìnàbọ̀yà ìfẹ́rìwà tó bá fi ọ̀ràn yẹn tó fi ráàlì àyẹ̀wò wa ní nàfílà fi ráàlì tó kù sí kò lè ráàlì tó kù síbi kàkà ẹ̀kọ́ sì ń bẹ́ẹ̀ bí eléyìí tí ó fi hàn wá gẹ́gẹ́ bá àwọn tọ̀rí pọ̀ títí sí náà gẹ́gẹ́ bí àwọn oníṣòfin wọn ti ṣe ríran lọ́dọ̀ àwọn oníṣòfin lọ́pọ̀lọpọ̀ gbà láì jẹ́ pọ́ mọ̀rí di wọn gáàsì sọ́kùn wà lùjẹ̀nà nínú tí wọ́n fi rí wọn kó jẹ òun náà nìkan wà lùjẹ̀nà tó bá ti gbọ́wọ́ àwọn àwọn ọmọ wà lùjẹ̀nà jọ ọ̀gá ìyá tó gbogbo ẹni tí ẹ bá gbọ́wọ́ lọ́dọ̀ wọn ẹ yí padà ẹ dìde ro wọn wà lọ yín mi wọn gbé yín gbọ́dọ̀ gba ìpàyàwọ́ láti wà lùjẹ̀nà tó bá wà lùjẹ̀nà tó ọ̀pọ̀ yín lẹ̀ wọ́n á pọ̀ yín lẹ̀ wọ́n yín. ẹgbẹ́ ọ̀gá mẹ́ta ṣé ìwọ náà lè gbà kó wọ́n dìde ro àwọn ọmọ dìde ro ti máa ní. ó kékeré òun gbogbo yẹn wọn á dìde ro kan òun á lọ yẹn mi nígbà tí ti pé ọ̀nà àfàyàwọ́ wà gbé wà náà eléyìí ó tún bẹ nínú àwọn tó lè tó pé kò ti jẹ́ mòrídìí òun ti rẹ̀ a sì rí inú wọn títẹ̀ sí ọ̀gá wa ni nígbà tí ẹnìkan náà fẹ́ bá ọ̀gá mi alẹ́sọ̀rọ̀ àtúnwá ràn mí lọ́wọ́ lórí ara rẹ̀ ràn mí lọ́wọ́ lórí ara rẹ̀ ìyẹn ni pé bí n bá tiẹ̀ bọ́ bẹ́ẹ̀ lọ kọ́ wà lẹ́nà ìwọ náà kọ́kọ́ ti tiẹ̀ kò fi ó kulẹ̀ lọ. o lè kàdókò tẹ́tẹ́rẹ́ kọ́ mẹ́sẹ̀ ń ti pé wà lẹ́nà kò sì lọ́ fẹ́ wà lẹ́nà ẹ̀kọ́ sì tún bẹ nínú àdéhùn yìí nípa pé gbogbo gbàtà bá fẹ́ sọ̀rọ̀ àlùjánnà ètò kàtí nínú àlùjánnà ní ká máa sọ̀rọ̀. gbọ́dọ̀ àti léyìn alùpàmọ́ ọ̀pọ̀tàkà ìjà wọ́n fẹ́ láti bẹ pẹ̀lú rẹ̀ máa àlùjánnà. yẹ́sẹ̀ kéèké nǹkan wọ àlùjánnà àlùjánnà yóò wù àlùjánnà tó ga ju àlàyé ọ̀wọ́ sọ̀rọ̀ wà àwọn ẹsì máa kó ti wá nù àdìsí mi náà fáwọn ìṣòro àti ìlàjẹ bá fẹ́ tọrọ àdìyàn náà èwo ni kẹ́ máa tọrọ àlùfẹ́tọ́ nítorí pé òun lọ sí dàbí ní gbogbo àdìyàn náà àjà rẹ̀ àjà rẹ̀ àtọ́lọ́lọ́wọ́ wa eléyìí náà ní ìṣòro máa tọrọ ẹsì máa tàbí wọ́n gbé pọ̀ wọ́n ti lò àtẹ̀síwọ́ tòní wọ́n máa ti fẹ́ náà kó bàtà fẹ́ gbẹ́ àyùdá náà wọn lágílágí tó sábà ti fi ọ́n pè é àwọn olórí ọ̀rọ̀ tó kọ́ púpọ̀ ló kọ́ fáwọn èèyàn ló kọ́ fáwọn fẹ́ pa àwọn èèyàn lẹ́nu wọ́n máa ti gbogbo ńlọ́rọ̀ wọn bá bàbàrà wọ́n máa ti fi ẹ̀yẹ wọ́n máa ti gẹ́fẹ̀ wọn gẹ́gẹ́ bí entertainment àfà wọ́n máa fẹ̀sẹ̀ ọlọ́run ṣeré tàbí ìjẹ́gbọ́n mọ̀ tó ti dorí kodò ọmọ àbúrò rẹ̀ rà rà wálé torí ẹ̀ ẹ̀díkà kíyè sára wa. pẹ̀lú yìí ti tún túmọ̀ sí pé anábì ọ̀sọ̀rọ̀lá àdìsẹ́lẹ̀ nínú ẹ̀kọ́ tó wà náà dìtò pé anábì ọ̀sọ̀rọ̀lá àdìsẹ́lẹ̀ ọjọ́ ẹni tẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lẹ̀ sáwọn ọmọlẹ́yìn wọn ò lẹ́nu tí wà rẹ̀ lé sí wọn nítorí pé bá tí wà náà sọ̀rọ̀ àti nàbà lè sọ̀rọ̀ wọn ò ní lè súnmọ́ àná dípò pé wọn á fi tọrọ fóònù òsì lè yanu wọn bẹ nínú àwọn èèyàn lóru tẹgbọn wà kókó lè sàn èèyàn láǹfààní kò sọ rálẹ̀ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ dé wọn lè fi léèrè tó bá ní wọn béèrè náà wọn kí bí ya kó lè wọn رضي الله عنهما wọ́n fi léèrè kí lọ sọ ọdún lùmọ nínú nǹkan méjì tó lọ sọ ọdún lùmọ onáyẹkọ ní lẹsẹrẹ sọkúwì òní anákí máa béèrè lọ́pọ̀lọpọ̀ béèrè lọ́pọ̀lọpọ̀ lọsọdọ ẹni tó wà tó torí ẹ ẹni tó dá síwájú tó bá ìsílẹ̀ fọmọ lẹ́yìn láti máa tẹ̀lé nípa àti ọ̀bà wọn wọn ni kò tọrọ tí wọn fẹ́ nígbà náà ní tiwọn ẹsẹ ọkọ ìgbà ẹsẹ ọkọ ìgbà ọ̀pọ̀ nínú àwọn sọ́jà síwájú bẹ́ẹ̀ olùkọ́ ni táwọn ọlọ́mọ wa tó lọ lápẹ̀ nàìjíríà lórúkọ fún àwọn kẹ̀kẹ́ kọ fún wọn sì máa mọ̀ wọn kọ wọn sì máa lò wọn gẹ́gẹ́ bí ẹrú kí wọn ti dá àti ìlú tí àwọn náà bá yọ òkè ìtàgé tiẹ̀ tí wọ́n mọ̀ wọn náà ní mà torí ẹ̀ káwọn náà lẹ́nu tí kò ní fi orí tí ọlọ́run bá tó ti fún wa onímọ̀ ti ta àwọn sáwọn èèyàn ẹgbẹ́ rẹ̀ torí gbogbo nǹkan tó bá mọ̀ tó bá fún ẹ̀ láti fi sèrè láǹfààní tó bá fi lé wọn lára nǹkan yìí lọ́dà bíi aláìmọ̀lẹ́. iyì rẹ̀ ní kó fi pẹ́ lòlò táwọn ọmọ ti ṣe aláǹfààní táwọn olóbi wọn lọ́dọ̀ fún wa kó má náà ní inú èdè kó rè yẹn wà títí ìjọ òfin à. torí di táwọn náà kájẹ́ ní sí àwọn ẹni tí máa ń bẹ lábẹ́ wa lè tú akáká níwájú wa lè sọ máa ń fẹ́ حديث يلك جوالة عبد الله بن عمر رضي الله عنهما وني مصور àwọn arákà mẹ́wàá kan nínú òṣìṣẹ́ ànábìsọ̀lá àti ńlọ pàànàbí máa kí wọn. àwọn arákà mẹ́wàá wáyé wọn náà ní rẹ̀kà àtẹ́yìn ní kọ́bílẹ̀ na pàànàbí àwọn akírákà méjì kan tó kí sọ̀lá tó gbòòrò. wọ́n rẹ̀kà àtẹ́yìn ha وركعتين بعد المغرب بكى من لي مغرب في بيته من النبي صلى الله عليه وسلم النبي لي بعد كل ما وركعتين بعد العشاء أتكلم على ركع من لي صلاة العشاء في بيته من لي وبعدنا ودمجه وركعتين قبل الصبح بكنا ركع من سواجو إمام صباح ودمجه متفق عليه الإمام البخاري àti mùsùlùmí ló gbé jáde eléyìí fi hàn wá pé àwọn rákà mẹ́rin wáyé ànábì èyí wọn sílẹ̀ wọn lọ sí wọn gbogbo wa àdéhùn ti tún fi hàn wá bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ lùsọ̀rọ̀ àti rọ́bìnrin màá sá àdàbí lẹ́yìn ní iná lọ́tò ètò ọlọ́lá ti ní mọ̀sọ̀rọ̀ tọkùnrin ṣe ẹlẹ́rìí tó ṣe nílé rẹ̀ àyàfi ọ̀rá gbogbooro pẹ́ẹ́pẹ́ akọ́sẹ̀ nínú àwọn ànáwó àfẹ́ à ń ṣe wọ́n ní nínú mọ́tíláṣí. Ìjọba ní sọ̀rọ̀ wá àtúnlẹ̀ ìṣúná múnáfíà bákà méjì tí wọ́n ti sọ̀rọ̀ láti bọ̀ àti méjì lẹ́yìn rẹ̀ wá sí mọ́tíláṣí. Torí kò bá jẹ́ bẹ́ẹ̀, ìbílẹ̀ rúmọ̀ wá ti sọ pé bí bẹ́ẹ̀ tèmi nípa náfíà tó wá lẹ́yìn mọ́tíláṣí bí bẹ́ẹ̀ tèmi nípa náfíà tó tó wá lẹ́yìn sọ̀rọ̀ láti rẹ̀ lẹ́yìn àti méjì síwájú bọ̀ méjì lẹ́yìn bọ̀ méjì síwájú síwájú fẹ́lẹ́ oṣù mọ́kà nàbí wọn kì ní alimẹ́tì ṣùgbọ́n nàbí ọ̀sọ̀rọ̀ bá àdìo sẹ́lẹ̀ ọ̀jẹ́ ni ti pani láti takò tó ní káṣí òun náà ló ti wá lójú kòkòrò pé láti dá àlùkò yóò tó fún kóbó wa ẹ ò gbọ́dọ̀ sún àwọn eléyìí di àwọn orí tẹ́ ìdí ni kí gbogbo lẹ́sìn bá ti kírun nínú ẹ̀ ń ṣe lọ́jọ́ orí tẹ́ òye tó ní ọ̀sọ̀ fún wa pé ẹ má sọ lẹ́yìn torí tẹ́ tó wà ní ma kírun nínú ilé rẹ̀ sẹ́mi pé kìí àmú lé gbogbo inú ilé náà níbi sọ̀rọ̀ ṣe. eléyìí ò sí pé wọ́n á àlùfẹ́jọ àti rọ́kà méjì síwájú gbogbo méjì lẹ́yìn sí pé náà ti máa kírun. ṣùgbọ́n ibi Umar fi hàn wá pé sẹ́yìn magrib yẹn sẹ́yìn ìṣá yẹn wọ́n èyí kí kan ilé wọn. so ìdáhùn náà àwọn àjọ kan nínú ẹni tí mo dúdú lè gbé tá a bá rí bẹ́ẹ̀ àjẹpọ̀ àpò oríire tá a bá rí bẹ́ẹ̀ àjẹpọ̀ àwọn sẹ́kù fún wa nínú ìgbésí ayé wa ẹ̀dá máa kí àwọn ọ̀nà wa fèlè lọ́kà méjì síwájú sọ̀lá tó bọ̀ méjì lẹ́yìn rẹ̀ méjì tó méjì lẹ́yìn tó nílé wa méjì lẹ́yìn sọ̀láàtù làyíṣà nílé wa mi ò bá lè kí lé ẹ bá lè sọ̀rọ̀ bá àti náà ṣe máa ṣe mi ò bá kí nínú kíláàsì àǹbẹ̀lọ̀ kọjá kó dà àǹbẹ̀lọ̀ kọjá kó kò burú ilé ìjẹba òfin riwáyà ti lọ́gùnmá nínú ẹgbàá wa mi ti bùkárí àti mùsùlùmí fún báwa wọ́n yọrọ káàdé ní bàdé jùmọ̀ àti fi bẹ́ẹ̀ jẹ́ anábì tí wọn kíra ká méjì náà tó láti dùn wá ṣùgbọ́n nílé àwọn kíra ká méjì náà tó láti dùn wá nílé. tọ́ eléyìí fi wá pé àdéhìí kan tó wá nù sọ́hìn Muslim pẹ́ẹ́ni tó bá bẹ́ẹ̀ yẹn náà fílà lẹ́yìn tó láti dùn wá wọn yẹn náà fílà rákà mẹ́rin àwọn olùmọ́ni tá a wò sí àdéhìí Ibn Umar rẹ̀ sọlá ní sọlọ́lá àdìsẹ́lẹ̀ ọmọ tí wọ́n kà méjì náà ìtura tó dùn wà nílé eléyìí túmọ̀ sí pé tó bá gbé lé àti sọlọ́lá àdìsẹ́lẹ̀ àti lẹ́kí náà bí láti ẹ̀yìn tó láti dùn wà méjì wọn máa kú àmọ́ tó bá gbé mọ́sálásí ni mẹ́rin ni wọn máa kú. torí pé àdéhùn kíní kejì ọbẹ̀ tẹ̀lé láti ti mọ̀ pé tẹ́gbọ̀n àwọn méjì bá fẹ́ ni àwọn ولمسلم هنا قوامي لمسلم كان إذا طلع الفجر لا يصلي إلا ركعتين خفيفتين كنت الفجر بات يوم أنا بيتي ركعة ميتي في ìgbà tó sọ pé ànábì máa ń kí rákà méjì lẹ́yìn tó bá ti mú wa nílé ẹ̀rọ ẹ̀gbọ́n wa fẹ́ sì wá tó ní tó bá fẹ́ kí náfìlà lẹ́yìn tó bá ti mú wa kí rákà mẹ́rin. eléyìí àgbà akókò sẹ́yìn lẹ́yìn lọ́dọ̀ ìwọ́n tó náà ní ọ̀hún ọ̀hún wọn àwọn fẹ́ gbé rárá o àwọn ọ̀kí náà fi làkúta lẹ́yìn tó láti ń gbìmọ̀ pàápàá jùlọ ní ìwé kíláàsì kí ló fà wọ́n lẹ́nu gbà wọ́n lọ́dọ̀ yìí pé àwọn èèyàn wọ́n kà fún ara rẹ̀ ṣe tábà fi dúnmọ̀ àtòtò àti káfọ́ sí náà fi là lẹ́yìn tòṣùgbọ́n nígbà ń bẹ̀rù ìkòkò láti mú wa má ṣe ìtọ́jú fún náà ẹ̀kẹ́ tó bá fẹ́ sí i tó bá fẹ́ sí wọn tó fẹ́ sí láti ta lẹ́yìn tó wọn àyè wà fún láti ti bẹ̀. sọlá tún wò wò á rí i pé ìgbà tán sọ yìí pé ká kí rákà méjì lẹ́yìn sọlá tún dùn wá nílé wa eléyìí túmọ̀ sí pé ọlọ́run ọba wa tó ní tá a bá ti kí ọ̀run tán ká fọ́nká lórílẹ̀ ká máa wá nínú àdúrà ọlọ́run kò kò túmọ̀ sí pé dáadáa gbà tó bá ti kó mọ́tíláṣí gba bí tẹ̀rẹ̀ lọ ó túmọ̀ sí pé ó fi ṣe tó bá ti kó mọ́tíláṣí kọ́ ọkọ̀ lọ níná kọ́ ọ lọ jẹun tó bá jẹun tó kọ́ gba bí tẹ̀rẹ̀ lọ tìrọ̀ lánàá ni màkìrá ká méjì náà tó bá ti gbó mọ́ á nílé wọn. bákan náà tàbá tó wò wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam. wọ́n ti kí ju rákà méjì lọ lẹ́yìn ìgbà tí àlùkò dàrí bá ti yọ. ó túmọ̀ sí pé ẹni tó sùn tó oorun má ti ké sọlá tó wọ́n ti ìgbà tó wá jí sí àlùkò dàrí ti yọ. ṣé yóò kí àlùwẹ́sìr nígbà yẹn ni kó tó di kó kí rákà dé àlùfẹ́sìr ẹ̀yìnmán bí àná àlùfẹ́sìr kọ́ kọ́là nígbà tá a mọ̀ kí àlùfẹ́sìr ti yọ kí ni ó sè àdéhùn ìgbìyànjú wa pé. وكان لا يصلي وكان إذا طلع الفجر لا يصلي إلا ركعتين خفيفتين kíra káà méjì fúnfún yẹn ànábi máa ti lẹ́yìn gbàtà àlùbájá àlùbá ti yọ ó túmọ̀ sí wípé kò sáyè fún wa lẹ́yìn gbàtà àlùbájá àlùbá ti yọ láti máa sọ̀tọ̀ láti wé tù eléyìí tako nítorí ìmáàmù Málíkì kò sọ ìmáàmù Málíkì onítọ̀ bá tún gbàgbé tọ́wá jí lẹ́yìn gbàtà àlùbájá àlùbá ti yọ o lè kọ́kọ́ kí sọ̀rọ̀tì wítìrì nà kó o tó kí ọ̀kà àtàlù fẹ́ẹ́ tó tó adìpọ́lọ̀ kí sọ̀rọ̀tì sọ̀bì tó adìsí ìtakò wọ́n sì pé rákà méjèèjì yẹn ní kọ̀pẹ́pẹ́sẹ́ yìí ní rákà méjì tó kú yẹ nítorí pé àìsàn òdi ọmọ wà ná ó ní kí ó sáré ìṣòro bá àti ọ̀nà máa ń ṣe ní rákà méjèèjì yẹn ó kú púpọ̀ débi pé èèyàn máa bẹ́ẹ̀ pé ó sì ṣe ju àbọ̀ mbẹ̀ tọ́jú pé ìwà àyàtọ̀ ẹgbẹ́ máa fi kúnlẹ̀ ọ̀yọ́ tàbí mú láì fàtíhà yọ̀rọ̀ tà alákọ̀ọ́kọ́ kò owó ọlọ́wọ́ àhán láì fàtíhà yọ̀rọ̀ kẹlẹ̀ kù. ànábì kìí kí nǹkan kan lẹ́yìn gbàtà ìbẹ́dà rí bá ti yọ yọ̀rọ̀ ká méjì lọ tó kú yẹ eléyìí kọ̀kọ́ dínà ẹgbẹ́ tó bá wọn mọ́tíláṣí lẹ́yìn tá ìbẹ́dà rí bá ti yọ ipò lè lẹ́yìn tó fi kíra kàdá alùpàdùn nílé rẹ olùkíta iye tó lọ sí oṣù tó burú bẹ. oṣù tó takò yìí pé ó gbà lọ lásán lẹ́yìn ọ̀sẹ̀ lọ́dà ti yọ ọkọ̀ kan fi tó lọ sí òwò nígbà táyé wà oṣù mà fún ọdún tó gbé ẹ̀rọ ọkọ̀ fi tó lọ sí òwò oṣù tí mo fi alùpàdùn kàdá alùpàdùn tó tó ti kọ́ fún mi ìtàgé tó lọ sí. ìgbèrè ìjọba bẹ́ẹ̀ tó lọ bẹ́ẹ̀ pọ̀tàkùn. báwọn ènìyàn takora wọn lódodo. lẹ́yìn eléyìí rákà mẹ́wàá nù ó wá wá látọ̀dọ̀ Aisha radiyallahu anha nínú àdìsí tó tẹ̀lé ikú anabi wa sallallahu alayhi wa sallam kana la yad'u arba'an qabla dhuhr anabi kì í pa kíkí rákà mẹ́rin síwájú ó máa kí rákà mẹ́rin náà síwájú eléyìí ọ wá nínú ìwáyà eléyìí tó nínú ìwáyà. ìbẹ̀rẹ̀ ìrìnà tó sọ pé rákà méjì lànà bí wọn ti fi wọn ti fẹ́ tó tó máa ti sọ pé kálukú àwọn méjèèjì kọ́ ó fún wa ní ìròyìn nípa tọ́mà. ìdọ́nà tí ìbẹ̀rẹ̀ ìrìnà lórí lòún sọ ìdọ́sí tó fi hàn sí àìsà ní àìsà sọ eléyìí túmọ̀ sí pé báyìí ṣe máa ń kí àwọn rákà yẹn nínú mọ́tíláṣí bẹ́ẹ̀ náà ni wọ́n máa kí nílé ìtọ́nà sí àìsà lé ìlà sọ ìdọ́sí àti ìbẹ̀rẹ̀ ní òde náà ní mímọ̀ ọmọ ọ̀tọ̀ torí di eléyìí báyìí ẹ̀ẹ́ kálukú fún wa ní ìròyìn nípa tọ́mọ̀ tó eléyìí kò takora wọn torí di eléyìí sámà wípé àwọn ìgbà wáyé fún àtàkùn ní wọn takora wọn ó túmọ̀ sí pé tó bá kíráta mẹ́rin xẹ́yì tó bá ti kíráta méjì xẹ́yì ṣùgbọ́n tó bá ń pé lélo ti fẹ́ kí nínú báwọn olùmọ̀tòtò wọn pọ̀ nù tó bá ń pé lélo ti fẹ́ kí ètò dáàbò náà ní kò kí ń lákà mẹ́rin tó bá ń pé lélo ti fẹ́ kí ń kọ́ ètò dáàbò ní kò kí ń lákà mẹ́rin ilé ìjẹ̀bẹ̀ tó so àwọn àdéhùn wọn yẹn pọ̀. lẹ́yìn eléyìí wọ́n rọ̀ kàdé ní kọ́pìlì ọ̀gádà bá nàbí tí wọ́n kí rákà méjì ìtúwájú sọ̀ láti sọ́pì síwájú sọlá ti sọ wọn máa ń kí rákà méjì o eléyìí túmọ̀ sí wípé kọ́dà tí bá jẹ́ kí ìgbà tó jí sí ọ̀sọ́jà ti ti yọ òun náà tẹ̀ sí yọ òkùtè jí wọ́n ti kírun àtúbà ti pẹ́ nígbà tó jí sí yẹn àkọ́kọ́ kírun kàtà ìtọ́jú kótó ti pọ̀ kì í sọlá ti sọ kẹ́ẹ́ bí irú rẹ̀ ti tẹ̀lé sanabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam èèyàn kí wétè òkè rákà àdá ti sọ òun sì ti yọ báwo ni ó ti tó inú rẹ̀ wàá kí rakata alifẹ́dọ̀ wàá kí sọlá ti sọ lẹ́yìn wá gbaná lọ́dún tó wá san wíńdò lẹ́yìn èyí tó rà kíkí. nínú ìgbà wa àdéhùn tó tún àtẹ̀lé lẹ́yìn tọ́ba ìmáàmù Bukhari ló gba àdéhùn jáde ẹgbẹ́ wa mi tó tún tẹ̀lé láti ọ̀dọ̀ Aisha radiyallahu anha ó ní lam yakun an-nabiy sallallahu alayhi wa sallam أشد تعاهدا منه على ركعتي الفجر متفق عليه قال النبي صلى الله عليه وسلم الذي موجته فتعمل النوافل بيأتي ما موجته ركعتا الفجر àmójútó tànà bí ní fọlọkà àti àlùfáàjì lọ ga púpọ̀ orí kò sèrè àrẹ ń bẹ òde mẹ́ta ti rà ọ àti ìgbéró náà mi tẹ sí ìdè ọwọ́ àdúró òsì kí lọkà àti àlùfáàjì ó dúró kí ló dé tẹ dúró wọn lè fi fọwọ́ bẹ̀rù bàkàtà àjọṣe nǹkan ọlọ́run ẹ̀ lèmi máa mójútó àwọn òbí wa. ànábì ọ̀sán wà lóṣù náà wọ́n máa mójútó bàkàtà àlùfẹ́dẹ́ ta òwúrò bẹ́ẹ̀ ti mójútó àwọn àwọn akéde yòókù. àbẹ́ntú tẹ wọ́n mẹ́tíláṣí wọn ò dúró ó lóṣù ni nígbà tó wọn fi fìdí kalẹ̀ wọn ò ká tàtà iyẹ́sẹ̀ mẹ́tì. bàkàtà àlùfẹ́dẹ́ nǹkan ó حديث إليه متفق عليه هو أنه رواية من لدى مسلم النبي صلى الله عليه وسلم في ركعتا الفجر خير من الدنيا وما فيها قل له رجل آيات تنبين لآيات ركعتا الفجر تنقل الكريم قل له رجل آيات تنبين لآيات يعني في إسلام قد تلاقي قد يكون تنبين لآيات قل له رجل قل له رجل آيات تنبين لآيات yẹn kí gbogbo lẹ̀ tá a wáyé gbogbo nǹkan ọ̀tọ̀ tó wà ń bẹ̀ gbogbo nǹkan mèremère tí ń bẹ náà kàkàtà àgbẹ̀dẹ̀ ló lọ òye lọ. torí ẹ̀ adéke tó a ń kókò pé ká mójútó náà fi láàyè adéke ti fi hàn pé kìí sọ àwọn torí xeyírú mi náà dúnìá ọ̀rọ̀ àfihàn ó mà ti fi kìí sọ àwọn wọn ò sọ yìí pé ọba ti lè lálẹ́ rẹ̀ tẹlẹ fi sọ ọ̀nà tó bá ti torí ara rẹ̀ tó bá ti fi ọ̀nà ara náà ilé ìjẹ́ ti ọ̀kadà alifẹ́dọ̀ torí ẹ̀ tó bá kí ọ̀kadà alifẹ́dọ̀ tó fi kí àtúbà àyè ń bẹ fún ẹ láti sá padà lẹ́yìn sọ láti sọ tọ́ba ti fẹ́ o lè lọ́la àdìgbà tó ń bá yọ tó gbéra sókè àsìkò ọgbọ́ha o lè sá padà ń gbàdá tọ́. ìgbà òde mọ́tíláṣí wọn bá kí wọ́n ti bẹ̀rẹ̀ láti sọ̀tù wọn àwọn òbí ìdùnnàmù ẹ̀rọ kakó lóògùn oṣù lẹ́sìn kí rọ̀kàtà àlùfẹ́sẹ̀ ìdájọ́ ẹni tí rò pọ̀ ṣé kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú rọ̀kàtà àlùfẹ́sẹ̀ ìdí ẹ̀ kíákíá kò tó wá bá tí ọ̀sán ju ọmọ asán rọ̀kàtà àlùfẹ́sẹ̀ lọ́ngbọ̀ bá ọ̀sán jù lọ nígbà náà tó bá tó bá nígbà kò sáàyè fún ẹ láti kí wọn ní àfi tọjọ ara yẹn lè jẹ oṣù jẹ ọ wa wá látọ̀dọ̀ ọmọ Habiba Ummul Mu'minin ọ̀kan nínú àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam tó jẹ àbúrò Muawiya ibn Abi Sufyan ọmọ Abu Sufyan ó ní mo gbọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam sọ ìgbé man sallat natay ashrata rak'ah. في يومه وليلته بني له بهن بيت في الجنة رواه مسلم وفي رواية تطوعا pé gbogbo ẹni tó bá ń kí rákà méjìlá kan lóru rẹ̀ àti ọ̀sán rẹ̀ ọlọ́run bó ti torí wọn kọ́lé kan lẹ̀ fún lálùjáde nínú ẹgbà wa kan láti inú wa ó ń kí kìí sọ̀rọ̀ àyàn àti inú wa ni ẹni bá ń kí àwọn náfìlà rákà méjìlá yìí ọlọ́run ó ti torí wọn kọ́lé kan fún lálùjáde táwa ni ọ̀fẹ́ ilé ilé ayé gan ti máa wó ilé ilé ayé gan tó ṣe pé ó lè dìtànjọ kan kálukú fẹ́ kátó wá fẹ́ tàn sí yà torí ẹ máa máa ń fẹ́ ẹjẹ àṣìṣe tọ sàmójútó àwọn aká méjìlá yìí lóru alimami Tirmidhi àwọn wá gba irú àdéhùn yìí wá pẹ̀lú àlékún tó sàlàyé ẹ̀kọ́ sí wẹ́wẹ́ báwo láti ṣe tí ó fi pé méjìlá yẹn wọ́n ní arba'in qabla dhuhr káàkiri mẹ́rin síwájú salatu dhuhr wa rak'atayni ba'daha káàkiri méjì lẹ́yìn salatu dhuhr ó di mẹ́fà wa rak'atayni ba'da al-maghrib rákà méjì lẹ́yìn salatu al-maghrib ó di mẹ́jọ wa rak'atayni ba'da al-isha káàkiri rákà méjì lẹ́yìn salatu al ó di mẹ́wàá wa rak'atayni bí méjì ló ti pé nù. àwọn márààrún wọn fa ìgbà wá wá láti mọ̀ pé tó má ti sọ àwọn márààrún ta ló kún wa alimami ahmed ta wà láwọn mẹ́rin abu dawud an-nasa'i ibnu majah àti tirmidhi àwọn márààrún àwọn náà gbé ìgbà wá wá. yàtọ̀ sí rìwáyà ti ìmáàmù Muslim àti tìrìmìzì nìkan àwọn aráàlú gbẹgbẹ ọ̀rọ̀ wa gbé máa ń há bọrọ alẹ arba'in qabla zuhr wa arba'in ba'daha haramahu Allah ta'ala al-nar gbogbo ẹni wọn mójú tó rákà mẹ́rin síwájú sọláàtù zuhr mẹ́rin lẹ́yìn sọláàtù zuhr Ọlọ́run bó ṣe lé wọ fúnna yóò ṣe ara rẹ̀ lé wọ fúnna láti jẹ tẹ́lẹ̀ yìí ó fi hàn wáyé pé. àwọn làwọn afẹ́lù sani ká mójútó yìí ká mójútó wọn. àwọn ìgbà wáyé tó pé ìgbà kan ní méjì síwájú ìgbà kan ní síwájú ìgbà kan ní méjì ìgbà kan ní ìní máa pàtàkì sọ pé kò sí láti kí ètò nítorí gbàkan ní méjì gbàkan ní mẹ́rin àwọn ọ̀fẹ́ dara wọn láàmú wípé bó bá jẹ́ wípé àbọ̀ bá jẹ́ méjì ni wọ́n sọ̀rọ̀ sọ àwọn ọ̀fẹ́ tó bílá bílá bílá hadin tó ń kà yìí tó bá wọ̀ kó kí sọ̀rọ̀ kó sinmi bẹ́ẹ̀ làwọn kọ̀ọ̀kan wà wọ̀ àwọn kó sọ̀rọ̀ rà bíkọ́ gbogbo nọ́mbà tó ń wí yẹn ń mìtìmọ̀ àwọn alẹ́ mọ́ mọ̀tìmọ̀ àmọ́ wọn ká sí Dubai nínú afílà tó ní ti pẹ̀lú ìjọba àmọ́kò. ṣùgbọ́n ibi náà ti sọ pé mẹ́rin mẹ́rin síwájú zoro mẹ́rin lẹ́yìn rẹ̀ ó ṣe é ṣe kọ́jọ́ pé mẹ́rin ọ̀yà tuntun lákà méjì ti máa wá lẹ́yìn zoro mẹ́rin míì tó nù nítorí pé méjì lẹ́yìn zoro àti rinu ìwáyà púpọ̀ ṣèbí wọn á sọ pé mẹ́rin lẹ́yìn zoro ó ṣe ṣe kọ́jọ́ pé òun míì nù àbójútó ti fẹjọ́ rákà mẹ́rin pépé nínú rẹ̀ tọ́jẹ́ pé nínú rẹ̀ náà ní méjì dàbí sọ látàárọ̀ ó ṣeé ṣe tó gbogbo ètò bá sáàjẹ nù rẹ̀ láti rí kó jẹ́ ẹsẹ̀ kan láti rí kó ẹsẹ̀ kan àmọ́ tó bá yẹ kó sáfù kí ẹsẹ̀ kan lọ́ba bọ́ sí sáfù tí ọ̀dà sáfù tí ọ̀dà ìgbà míì nínú ìgbà tí wọ́n kó bá wọn sẹ́sìn òfin dáa òní pé láńlẹ́ ní pé ìtọ́ lọ́lá jù láfẹ́ àwọn akókó ní èdè kàkà láńlẹ́ ní pé ìtọ́ lọ́lá jù láfẹ́ sí yọ wà á mú amálẹ̀tẹ̀ kàkà ìgbésẹ̀ bí ìtọ́ lọ́lá jù nù náà wá fi mí ká lọ sí ilé wa tó wá rí i pé oṣù kínní oṣù kàkà oṣù kejì ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ tó rọ̀ àyè bẹ́ẹ̀ náà wà á rí i pé kó kí sọlá tó wẹsẹ lóru ńlọlọlájú wọn pàdé báyìí lọ ìṣà nígbà tó délé rẹ má gbà á bà á bà á bà má jì alámòódù alámòódù ó ti délé gíláàsì oṣù mẹ́fà tálámù ti ń lọ ọ̀dà lónìí ọwọ́ àti bẹ́ẹ̀ lójoojúmọ́ bìlà wẹ́tẹ̀ bìlà wẹ́tẹ̀ bìlà wẹ́tẹ̀ òkè wẹ́tẹ̀ torí pé ọ̀fẹ́ ṣètò ọlọ́lá tó tó àlàdé tí ọ̀dọ́lá tó mójútó èsì ọ̀dọ́ la tó torí pé ikú ń bẹ ojoojúmọ́ náà ti súnmọ́ sáré bí èèyàn yé sanra rẹ̀ jẹ sòtí ẹ̀ máa ti ń tàn láti kọ́ṣọ́ ẹ̀mí rẹ̀ tí ń ṣe ẹ̀sìn yẹn tí ń ṣe kọ́dà kó fi pé ìgbà tó dé sí àyè tó ti dé òjò ọlọ́lá bí àyè tó ti sílẹ̀ bí ìgbà tó ti sílẹ̀ ó lóore kó pàtì kọ́ pàtì pátápátá lọ. ìrẹ́ ló ti jẹ́ pé pàtì mọ̀ ẹ́ pé nígbà tí wọ́n á kọ́ ọ lọ ní ìpìlẹ̀ rọrùn ìpìlẹ̀ rọrùn kọ́ lọ máa lé ìrẹ́bílẹ̀ rẹ̀ ṣe rí kò lè rọrùn máa kí mẹ́tíláṣí àwọn náfìlà kí mẹ́tíláṣí kọ́ máa gbé gbèsè náfìlà lọ ní tòní kí títọ̀ ìgbà kútọ̀ la títọ̀ la kútọ̀ fún la títọ̀ fún la kútọ̀ mẹ́rin yóò di bọ́bọ́ yìí torí ẹ̀ ẹ̀dí ká gbìyànjú káwọn náà fi ẹ̀sìn kàn ká ṣe kàn nítorí pé nígbà tí ọlọ́run bá bá sí yàn bá sí yàn lọ́wọ́ sẹ́ẹ́ ní ẹ̀rọ tó ti di ayé lẹ̀ tó wá dé kó gbogbo fáìlì rẹ̀ ló fi yẹ èèyàn máa èèyàn máa ara kan kọ́ dá ìpadà sáyé bá ẹ òtútù mú ooru mú ẹ̀mí ìdùságbò aládélé torí kí n tó délé màá ti tó fẹ́ lọ tọ́ lọ láti má torí náfìlà kan èèyàn máa ara kan kọ́ dùn padà sáyé fún ẹ̀mọ́ tọ́ lọ láti gbàgbà àyè tọ́nà fi fún wa ẹja lù dáadáa kó tó di kpókpó ra mọ́ wa lọ torí kò gbé tó bá ti lọ kò tó ń padà wọn láti dọ̀gbìn náà sí i torí ẹ ẹjẹ ká rántí pé káyọ̀ bá gbẹ́sì náà lọ́nà ti ṣe àlàyé rẹ̀ níbẹ̀ fún wa táwọn àjọ ọ̀kan lọ sí pé bàtọ́ gbọ́ yìí tán lọ àtàkù lọ́pàá tì nígbà tó máa tọ́tọ́tọ́ yẹ tán màá náà ní tuntun ṣe é tọ́lọ́ abẹ́ rẹ̀ kọ́nà máa ràn wá lọ lórí àti máa fi nǹkan àkọ́ tá a máa ti wá o tó ṣe gbogbo nǹkan àmì náà tó ṣe ní àwùjáde fún wa ọmọ ti ní ìbàlejò àbúrò ọmọ kò tó kọjá fún ọlá ìkọjá fún ọlá ìkẹyàn ọmọ kọ́ ràn wá lọ lórí àti máa ti ṣe ń fẹ́ lọ́nà tí ó fi yọnu sí wa subhanahu wa ta'ala muhammed ashhadu an la ilaha illa anta astaghfiruka sọlá àfihàn lọ́jọ́ yẹn wọn gbà ó wọn gbà wọn tọrọ kọ́ bá wọn gbé mílì wọn sì gbé mílì tuntun wọn lórí la fún mítà náà bí wọn náà lọ sí gbé mílì yẹn tó dà gbogbo yẹn kò tó kọ́ gbà. ilé yẹn jẹ́ bẹ́ẹ̀ nítorí kẹ́ni tó bẹ ní arọ́fà kára lórí bá mọ́kùn láti lè sílọ̀ láti lè sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run gbogbo ojú fẹ́ lórí ayé àtúntò Thank you. ركعتا الضحى هذه صلاة الضحى يقولون لي ركعتان يقولون لي أربعة يقولون لي ستة يقولون لي ثمان لي مجي ماني يعني ما يفعل يعني ما يجي يقول صلاة الضحى وما نبير لك تكون الضحى تكون الضحى هنا إذا تكون في يوم تكون باي يوم تجي سمع تجي في يوم láti kọ́kọ́ rí náà ìgbà tí yọ̀wá tó ìgbàdú péréte ìgbàdú márùn nígbà tó kọ́kọ́ yọ ẹ̀rí kó òun ti lọ sókè ẹ bá wà wò ó síbi tó ti kọ́kọ́ yọ ẹ bá rí kó ti rin ìrìn tó tó ọkọ̀ ìrìn tó ti rìn láti ibi tó yọ síbi tó wà ní ìṣòro tó ti ọkọ̀ ọkọ̀ náà ní tí wọ́n sọ lójú ogun ní ìdáhùn pé máàṣì tó tó bá ti tó bá ti rìn ìrìn tó tó ọ̀pọ̀ yẹn àsìkò bó àti bẹ̀rẹ̀ lẹ́yìn tí wọ́n ti fẹ́ tẹ̀dú márùn lẹ́yìn ìgbà tó òun yọ àbí tẹ̀dú méje lẹ́yìn ìgbà tó òun yọ àsìkò bó àti bẹ̀rẹ̀ tó bá yẹ pé aago mẹ́fà àbọ̀ bá máa yọ nílùú tó wà adé gbé aago méje òkú sẹ́jú mẹ́tàdínlógún àbókùsẹ́jú mẹ́tàlélógún aago méje kùsẹ́jú mẹ́tàlélógún àtirúgba yẹn àsìkò bọ́ àti bẹ̀rẹ̀ àtìgbà yẹn ọ̀lẹ́bí sọ̀rọ̀ àti bọ́ à ẹni tó bẹ́ẹ̀ san kàtà àlùfáàjò tí ọ̀sán lẹ́yìn sọ̀rọ̀ àti sọ̀rọ̀ ó lè san ẹni tó bẹ́ẹ̀ san wẹ́rẹ́dù lẹ́yìn ó lè san ẹfẹ́ kí sọ̀rọ̀ ní aago méje kù ìṣẹ́jú mẹ́tàdínlógún yẹn wọ́n á kó ọ̀run tí máa yọ bí aago mẹ́fà àbọ̀ ní tẹ̀wọ̀ tó o gbélé ọ̀rọ̀ ìfẹ́ tó wà yìí àsìkò rẹ̀ ọmọ abẹ lọ títí di àsìkò ẹ̀dáwà àsìkò ẹ̀dáwà náà nígbà tó ń bá yẹ ta yọ ọmọ abẹ títí di ìgbẹ́yìn ẹ̀dáwà fún ọ̀rọ̀ tó yẹ ta àsìkò bó àtàn tó ń bá tilẹ̀ ta náà àmọ́ tó jẹ́ pé tí wọ́n máa ń kéré sí lẹ́yìn ìṣàkáṣe àmọ́ tó wá jẹ́ pé ó fẹ́ tó tóbi lọ́jọ́ kan tó lè jẹ́ pé ó fẹ́ gbà ọ̀ àpò tó sẹ́kù òwò tó fún lọ láti jẹ ìṣàkó tó bẹ̀rẹ̀ tó ti máa fi wípé báwo lè máa ṣe. tó bá yẹ oúnjẹ tó ti jẹ ìṣàkó ó ti wá lẹ̀ ọ̀kan ní lè jẹ́ tani ìṣúwàlà tó jẹ bí ó kìlè mẹ́ta nínú oúnjẹ yẹn lẹ́yìn bá wà gbà láti kírun lẹ́yìn rẹ̀ wípé mi tó kí tàájúdù rẹ̀ ó lè fún lẹ̀ bí ọ̀sán kọ̀ọ̀kan pàtó ìgbà tó rùn bá yọ tó rùn gbéra sókè tá a wé yẹn lásìkò owó ha ó lè san wíńdò lẹ́yìn rẹ̀ pàtó. rárá sẹ́nu mọ́tíláṣí ló ti wọ bàtà rẹ̀ ẹsẹ̀ ni mọ́tíláṣí ó gbé ẹsẹ̀ òsì jáde lákòókò ó ti síwájú fẹsẹ̀ ọ̀gbọ́n tó jáde òtún ẹ̀sìn tó bàtà òsì lọ́kòókò wọ̀ ọkọ̀ jáde náà mọ̀ bá jáde wà lọ́wọ́ bàtà rẹ̀ ló ti jáde ẹsẹ̀ òsì lọ́kọ̀ ti jáde fẹsẹ̀ ọ̀gbọ́n tó tẹ̀lé fún ọ̀dọ́ bá wà fẹ́ wọ bàtà ẹsẹ̀ ọ̀gbọ́n lọ́kòókò wọ̀ kó

nítorí ìjọ àwọn kò lè gbà dáadáa kò sí ṣùgbọ́n àmọ́ pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó tó lọ láti fi ní nítorí pé kò síjọ́ tó náà nífẹ̀ẹ́ sí iṣẹ́ bí ìdá ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí kò sì sí tàbí ìgbìmọ̀ fáwọn ìgbà mẹ́rin sẹ́ẹ̀ ilé ìwòsàn máa ń náà wọ́n sọ nígbà tó láti mọ̀ fáwọn náà mẹ́rin sẹ́ẹ̀ tàbá gbáwẹ̀ nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí ọjọ́ ọjọ́ ọdún wọn ti gbà ọ. Thank you. Allah this is general one, which you start with the commencement of the month of the teacher. So you do it whenever you want to, you want to say it, and wherever you want to say it, with the exemption of toilets. But there is another one that are limited to the obligatory prayers. That is the one we will send after every obligatory or oh, obligatory prayer. There are differences among the scholars. Some are saying we start after Dhuhr in the day of Eid. Then you continue from there. While others are saying we start after Salat al-Subh of Yom Arafah. And all those things are not from the Prophet of Alaihi They are of the companions. They are of the companions. So among them is Ali ibn Abi Talib radiallahu anhu, who is of the view that we are going to start after Salat Subh, Yom So, and we prefer that on other days. Not called Ibn Arafah is a month, the day of eight. Rárá, ọ̀sẹ̀ tó sọ pé kẹ́ ẹ má sọ̀rọ̀. Ọ̀sẹ̀ tó sọ pé kẹ́ ẹ bá ti fi júmọ̀ àtọ̀. Ìrẹ́lẹ̀ ìrẹ́lẹ̀ wàhálà.